Ah! Ìkúnlẹ̀ abiyamọ, àánú dẹ̀ ṣe mí wípé ìsọ̀rí kan náà ló ń fi ìyà jẹ yín. Àwọn tí wọ́n lè dájú yín títí, tí wọ́n lè ṣe ìkà fún yín títí, tí wọ́n mọ ìyà tẹ̀ ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti dìdàkudà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ní abẹ́ yín náà ti di olóṣó àwọn ọmọ yín ti di yahoo tó yẹ pé wọ́n ń para wọn kiri tó yẹ pé àwọn ọmọ yín ń gbé ìbọn tí wọ́n ń arrest àwọn ọmọ yín inú gbogbo yín dùn pé torí pé àwọn ọmọ yín wọ́n ti mú change díẹ̀díẹ̀ wá bá yín nílé adẹ̀ ń sọ fún yín ẹ̀yin ìsọ̀rí ìyá ìtorí ebi tó ń pa yín ní ilẹ̀ haúsá ó ní iye tí wọ́n ń ta rice ó ní iye tí wọ́n ń ta lọ́dọ̀ yín ó ní iye tí wọ́n ń ta gàrí lọ́dọ̀ wọn ní iye tí wọ́n ń ta lọ́dọ̀ wa ó níye tí wọ́n ń ta spaghetti tó níye tó ń tà lọ́dọ̀ wa ó níye tí wọ́n ń sanwó ná prepaid meter ni wọ́n ń lò ní ilẹ̀ haúsá ilé ilẹ̀ ọ̀dọ̀ tiwa wọ́n wá wí tán àwọn China ní ìsìnkú náà ti parí police station wọn sí ilẹ̀ yíbò lọ́hùn wọ́n wá mú tọ̀dọ̀ tiwa náà wọ́n kó custom síbẹ̀ China ti gbà ó ti ló ń rùlù custom lọ́dọ̀ wa wọ́n wá fi Yorùbá àti yíbò wọ́n fi wá yáwó àwọn nǹkan dẹ̀ ní ẹ̀yìn ìkan iná lẹ́ ń sọ pẹ́yìn ló kàn àtìkù tó jẹ́ pé ó lè kó owó yín ó lọ fìrà lé sí Dubai ó kọ́ lẹ́sẹ̀ sí Dubai àwọn ọmọ Yorùbá gan ò rí àǹfààní ń bẹ̀ Tinubu tó ti di old cargo èmi ò mọ bí tí bàbá afọba ẹni tó bá pera ẹ̀ ní afọba jẹ tó tún máa ń dipò ọba Ọlọ́run ti fún ẹ ní ipò tó jẹ́ wípé ìwọ ló lè tún nǹkan ṣe ó fún ẹ ní owó fún ẹ ní agbára ṣùgbọ́n tó yẹ kó o fi lò lórí àwọn ọ̀ràn ẹ ipò ló ń lé kiri tó dẹ̀ mogun tó ń bọ̀ àwọn kan náà sọ pé mùsùlùmí lè sàn làwọn fẹ́ sáwọn yìí ò kí sara àwọn tó dà lúrú àwọn yìí ò kí ṣe secessionist torí pé ẹ̀ rí wọn lò láti lọ́ọ́ máa pààyàn àwa tá à ń jà fún òmìnira wípé ilẹ̀ yorùbá wa ń fẹ́ àwọn yẹn àwọn tó ń sọ fún pé islam country islam nation làwọn fẹ́ wọ́n fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà di islamic country ṣé agáràbù ni àwọn kan wá mú owó wọ́n lọ rí wọ́n lọ gbẹ́ ìlẹ́nulé wọ́n rí owó mọ́ ìlẹ́nulé wọ́n gbẹ́ sọ́kàwé sínú ilé wọ́n wá rí owó mọ́ bẹ́ẹ̀ ìmí ìgbẹ́ bẹ́ríà grand sínú yàrá orí owó mọ́ bẹ́ẹ̀ owó ti wá bu ó ti ń bàjẹ́ nínú family house yín ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà nínú ẹbí tòrò jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ẹbí ìyá ẹlòmíì àbúrò ẹlòmíì ló ń sọ́fà nígboro ìlú ẹlòmíì kò síná títí ò títí ò gba ìlú bòmíì kọjá àwọn èèyàn nílùú yìí wọn ní omi gidi tí wọ́n mu ẹ̀yìn dẹ̀ rí owó mọ́lẹ̀ àwọn ìkànnì tó wá jáde wọ́n wá ń sọ fún yín pé kẹ́ ẹ̀ dìbò fáwọn àwọn ìkànnì lẹ́tọ́ wọ́n á sọ pé kán máa kó fún un wọ́n wá ń fún yín láwọn chéèjì kéékèèké ẹwà dúdú owó tí wọ́n rì mọ́lẹ̀ ẹwà dúdú owó tí wọ́n kó pamọ́ ẹwà dúdú ibi tí wọ́n di owó mọ́ owó dẹ̀ ti bàjẹ́ àdẹ́ sọ fún pé tí a bá pín kò ní sáǹfààní yìí ẹ̀yin sunkún pé Yorùbá ní sọ̀kọ́.